ṣe ẹ ní ẹ tẹ́lẹ̀ ń ṣe yìí ìyẹn ò lè jẹ́ ẹ̀gbọ́n mi àyìnlá ẹ ìyá mi ìyá mi mi nífẹ̀ẹ́ sí ṣe ń ṣe yìí bí ṣe ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta inú mi ò dùn sí ìyá mi ẹ wo ìyá mi mo rọkà fún yín ẹ jẹ mo pẹkọ fún yín ẹ mu oríṣiríṣi oúnjẹ mo ṣe fún yín kò sí ìtẹ́ fi banú bẹ ìyá mi ẹ ìyá mi ẹ má pa mí o ẹ má pa mí ìyá mi olóògbé oúnjẹ kalẹ̀ fún mi ò jẹ́ ṣó yẹ kí n jẹun àríkẹ́ ṣó yẹ kó ń jẹ ó lọ lẹ́nu mi ṣó mọ̀ pé bàlùjẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tọ́jú òbí rọ̀rùn alákejì tí ó tún wá sí iwájú tí ó sí lẹ́yìn wọ́n mọ̀gbọ́n náà kan ṣoṣo mi lójú ẹ̀mí mi wọ́n bá jù sínú omi ta ló wá yẹ pé bí ó pakú bí ó ṣe ní ọ̀wá ni kí n jẹun ṣé yẹ kí n lè jẹun àríkẹ́sọ̀ yẹ kí n jẹun. ìyá mi mo ti sọ fún yín pé tẹ́ bá ti rí mi ìgbà pẹ́ ti ráyìn láì gbọ́ mi. Ah, ọ̀dà kò burú jẹun ni ìsònú lẹ́ẹ̀. ce vor obìnrin àtẹ̀tọ̀ nínú igbó yìí. mo ní o máa mo fẹ́ jẹ́ rántí pé ọ̀ká kì í jọkà ohun tó ń jọkà lọ́ka jẹ àti wípé ẹyẹ létí òun ẹranko kan la ìbàjẹ́ irú wọn kì í jìnnà sí bèbè ikú ọlọ́dẹ tí òun ẹranko kan la kì í ta irú wọn ní yìnbọn èsì mẹ́ta ní ọdún bẹ́ẹ̀ sí ìta. níbo. èmi ló dótò fẹ́ fi yìn mí bọ̀ ṣé béèyàn ẹlẹ́ran ara bíi tẹ náà ni mo jẹ́ ọ̀sáàrí mi láwòrán ẹranko. Ah, ah. kí ló fẹ́. ọ̀dẹ̀ ìrànlọ́wọ́ kékeré kan ni mo bá wá dọ́dọ̀ rẹ̀ sórí ìkòkò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kọ́ ìyá mi mo fẹ́ fi ṣe àgbo fáwọn ọmọ. ẹ àmọ́ ìkòkò tó béèrè yìí yìí yìí èmi náà ń gbé lọ lébà láti lọ fi ṣàgbo ni. bí n bá ti wá lò tán ń gbé wá lébà rẹ̀ dákun ọdẹ ìyá mi. ìlànà. àmọ́ wá gbọ́ o bójú bá yẹjú bí a bá ti yá lo ìkòkò yìí tán gbé mi nílé bá mọ́yàdé ń wo mọ́yàdé ń wo mọ́yàdé ń bó ti gbọ́ mi. inú ọ̀rẹ́ ni wọ́n ṣe wọn ní ṣèkà ìbọ̀rẹ́ bá di oògùn ọgbẹ́ mi o ọ̀rẹ́ ni wọ́n ṣe mi ò ní ṣèkà kóre bá digi oògùn ọgbẹ́ mi o ọ̀rẹ́ ni wọ́n ṣe èmi ò ní ṣèkà. ẹ lẹ́yìn àwọn ìyàwó ẹ lẹ́yìn kẹ́ mo béèrè yàrá lẹ́yìn ìyàwó mo yá lówó ni owó náà sì ti pẹ́ kódà ó ti ń lọ bí òṣùpá kan ń sìn tí mo ti ya lówó ìyá wa ìyá wa ẹ dákun ẹ bá mi pè bóde ẹ dákun ìyá wa. ìyá lówó iṣẹ́ ọjọ́ ìwòwò abẹ́ dákun má lọ wà. ẹ dákun ìyá wa. mo ní ọmọ rẹ lé. ìyá wa. ṣé ìdá burú mo ní ọmọ rẹ lẹ́yìn. Ah! ọmọ tí dàbí wọ̀gbá olórí rẹ burú ni. Àríkẹ́ ẹlísùwò Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ Àríkẹ́ ó ti ẹ̀dá bàbá Àríkẹ́ bàbá Àríkẹ́ ọ ẹlọ́pẹ́ ẹlọ́pẹ́ bàbá Àríkẹ́ gbà kí ni tó ṣe Àríkẹ́ Àríkẹ́ ó ṣe wọ ọmọ owó ní kúlójú wa ọmọ ẹsẹ̀ ní kúlójú ẹsẹ̀ wọ́n ní tó bá dùn ọ̀la àfọlá tó bá dùn kọ̀ ọ̀la àfọlá ikú rẹ̀ rẹ̀ wà bàbá àríkẹ́ bàbá àríkẹ́ bàbá àríkẹ́. bàbá mi bàbá mi. kí ló ṣe bàbá àríkẹ́ bàbá àríkẹ́. bàbá àríkẹ́ ẹgbà mi ẹsẹ tí wọ́n bẹ tí wọ́n bí bàbá àríkẹ́. ẹ bá mi pè àríkẹ́. ẹ wí wọ́ọ̀dì wọ́ọ̀dì àríkẹ́. bàbá àríkẹ́ bàbá àríkẹ́ kí ló ṣe bàbá àríkẹ́ bàbá àríkẹ́ wojú mi. Ah! Ah! bá mi ah! mo dárò alábúlé yóò mo ṣòfò mo bá rí kẹ mo dárò ah! alábúlé ah! mo dárò mo ti Ah! orúkìlẹ̀ eléyìí Ah! eléyìí orúkìlẹ̀ eléyìí orúkìlẹ̀ eléyìí bàbá rí kẹ bàbá rí kẹ bàbá rí kẹ ẹ dákun bàbá ẹ ṣàánú mi ọ̀rẹ́ mi tẹ sọ̀rọ̀ òdì sí ní jóòní wọnú ọlá ẹ wò ẹ ti ní yóò rí ó sì ti rí níṣẹ́ ní rùn kiri ìlú ẹ dákun. ọ gbọ́dọ̀ rùn kódà èyí tí ì ṣèdí tọ́ba pẹ́ tọ́ba yá ní ìsìn ọ padà mọ ọyọ dín gbogbo ara ẹgbẹ́ mi wí fún ọ mo ní àgógó nìgò ẹnu rẹ ní ọpọ mọ dá sí ọ mọ rẹ lu ẹlẹ́rù sórí ara rẹ kó fa tiẹ̀ kọ́ ẹnu tèmi kọ́ mọ̀ pa ẹnu ẹ lọ́rùn ó ti rù. ìyá ah, ah, ah. ni mo ń bá ọ ti bá kú nù ọjọ́ náà gbẹ̀rú. ẹ bá gbé ìjà náà níbi gbogbo ìwọ Ọlọ́run ìwé ilé ń tu wa ṣé òwe Yorùbá ò ní padà ṣe mọ́ mi lára báyìí àbí Yorùbá kan ló sọ wípé àìlà kó sọ ju àpótá tó ní tó. Yorùbá náà ló tún pa á lówe wípé kárí bá wí ó sàn ju aláìrí bá wí lọ má yà aláìmoore ẹ̀dá Ọlọ́run ó fún Àríkẹ́ ní àlàáfíà yóò gbádùn Elédùà yóò ṣàánú wa. Elédùà fàríkẹ́ lálàáfíà. Ìyá Ìjẹ̀bú, kí láǹfààní ojú ta ní táàfì ríran? Ìgbẹ́kẹ̀lé wo ló wà nínú ọmọ tó ń fò níkù tó ń fò lájíǹde? Kí ni ìfọ̀kànbalẹ̀ tí mo wá fẹ́ ní lórí àríkẹ́? Ipò àríkẹ́ ló máa padà sí mí. Ah! Ìyá àríkẹ́, mo dáhùn má rò bó ṣe ń rò yẹn elédò ó jẹ́ kí àríkẹ́ gbádùn á tún gbìyànjú lórí ọ̀rọ̀ àríkẹ́ ni á tún lọ síbòmíì kí ọ̀rọ̀ àríkẹ́ kó lè di ayọ̀ ọlọ́run fún lálàáfíà ní ìtumọ̀ ẹ débì kan ọlọ́run ó jẹ́ kó gbádùn a tún lọ bì kan bẹ́ẹ̀. Ah! mi ti bá mi kó. àbí ẹ̀gún kù bí rẹ̀ dẹ̀ ǹjẹ́ bọ́ ọba tí ẹ ti hàn mí jẹ́ mọ̀ nípa mo wà kéèké ṣáàbọ̀ kankan mọ́ bá yẹ lẹ́dùá. nípa bí ọ̀rọ̀ mọ̀ ọ̀gbọ́n ìyá lókùn tó fi mí jẹ. ọ̀bá ti fi mí àrùn ọ̀bá ti fi mí àrùn kí n máa lọ. ọ̀bá ti fi mí àrùn èmi ìlú àyẹ̀wò gan lè. mo wá ní ẹyẹ mo ti ṣe ṣiṣẹ́ wọ èèkẹ́. wọ́n tún fún mi lẹ́yìn ọ̀kan pọ́nlẹ́ mọ́ báyìí. ọ̀tún pàlọ́ wọ̀ mi ọmọ ọmọdé tún wà lẹ̀ tó tún wà lẹ̀ tó yẹ kó náà tiẹ̀ lálùkọ́ náà fi hàn ní àgárí bákan náà tí ọba gẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ọba ọba máa fi mí ṣẹ̀ṣẹ̀ ọmọ fi ń ṣe lẹ́yà. ìwọ wa kú ọtẹ mi lẹ́rù ìyá ẹ pọ̀ ọmọ bẹ́ẹ̀ abiyamọ tòótọ́ abiyamọ lọ́jọ́ ogún le àrùn ọmọ níṣẹ́ tó bọ́ ọmọ lọ ah. ìyá mi ẹ̀bà má ṣe pa síbẹ̀ ní ẹ láṣẹ lẹ́nu ìyá kí ló wá dé tẹ́ ẹ lè lo àṣẹ yìí kẹ́ ẹ fi súre fún mi kí n lè lówó lọ́wọ́ kí n lè ṣeun rere nínú ayé kí n lè fi tọ́jú ní ìyá mi ẹ fi wá ń gègùn fàkẹsẹ̀ wà òye kọ́ ló tẹ̀ ẹ́. ẹni yóò dúpẹ́ bílẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ àgbẹ̀ yẹ̀yẹ́ wa pọ̀ jù wò bí ìtẹ́tọ́ àwọ̀ lónìí lọ ìyá mi jìyà ó jìyà ọmọ mẹ́rin ló kó tó kèmí nìkan èmi náà fi mo fẹ́ jẹ ìgbín báyìí kí n tó ní ìyá rẹ bí mo dá bí ìyá rẹ. Ya rẹ̀ náà tún wò sẹ́lẹ̀ ó tún lọ wò mí ìwọ náà wá ní wò tún lówó tó ara òpè pamọ́ ṣé tá a bá wá sí ni sóyè ká mọ òyìn lọ́wọ́ ká tún mú kó mọ̀ sí ni ọmọ yìí bínú bí mi lónìí ọmọ ìbí mi lónìí. àgbà máa ń gbà ní ìyá mi ẹ mú mi èwo yìí mo ní ọmọ mi mo ti dé yìí náà mo ti lè mọ dé mi mọ mo ti dé yìí ó sì gbọ́dọ̀ yí bẹ́ẹ̀. ẹ mọ sunkún mọ́ ìyá mi ìyá mi ẹ mọ sunkún mọ́. mo bí òṣèlú pọ̀jọ̀ lọ mo gé mi. ẹ kú gbà gbogbo ẹ tún ní ká wá wà rèké ẹ wò gbogbo agbára ni mo ti sà kódà mo nígbàgbọ́ wípé àríkà máa gbádùn àṣẹ Ọlọ́run ó máa gbádùn. èwo ló fẹ́ẹ́ jọ mí lójú nínú pé mo wá wà rìkẹ́ ṣé àìsàn fèmí kúfọ̀láǹde tó ń ṣe àrìkẹ́ yìí lẹ́rìí má wàá jọ mí lójú ni wọ́ ìdẹ́gbera ẹ̀ lábíàmọ́ kábíàmọ́ ni wọ́ọ̀jù. ẹ wò abíàmọ́ ni mí o abíàmọ́ téèyàn fi ń tọrọ abíàmọ́ ni mí o bàbá ọkọ mi adìyẹ mi ń o ìyá rẹ̀ ni ó jẹ ọmọ òun. ò ń gbìyànjú ìwà abíàmọ́ ló lajú ẹlẹ̀ tó máa jẹ́ kí tàlùbọ̀ kò wọ̀. àríkẹ́ tí ó jẹ́ pé ẹ̀ ń wo àwòrán ọdẹ gbárò lára ẹ̀. tárìkẹ́ bá fi léèkù tó bá fi léèkù máa fi ilé ayé máa fi ní ẹ lára èmi ni mo sọ bẹ́ẹ̀ ọgbọ́nà ó ti gbọ́ wọ́n kúkúǹkù ìwà ìwọ ìwọ ìpè rẹ̀ lábíàmọ́ ìwọ ọdẹ ìwọ ọdẹ abíàmọ́ yìí. ọmọ ọkọ mi ẹ máa lọ kí wọ́n ti wà láti máa ń kí ni kò Abi jẹ́ kí wọ́n tó abirú kí n lè lẹ́nu ah ṣé kí wọ́n para mi gbogbo pátí mo ni mo ṣe fẹ́ lédùn àbáyọ lọ àríkẹ́ adẹ́gbàrò àmọ́sùn lọ́rùn. ìyá àríkẹ́ gbogbo tí bàbá ọkọ yín bá yín sọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ tẹ́ ẹ ní sọ pé mo ṣàyọjú hàn o bàbá ọkọ mi kan wà nílùú òdìkejì oníṣègùn ni ó sì dá mi lójú pé tá a bá gbàrí kẹ́ débẹ̀ yóò gbádùn. ẹ dẹ́kun ló gbádùn àṣẹ o. láyé olúgbọ́n mo méje àwòrán ìwé ròyìn ayé àrẹ̀sà mo dágbòrùn mẹ́fà a ò wá bí wọ́n. ṣé bó lóyún ṣe kọ́ ni bẹ́ẹ̀ ìwà mọ̀ kọ́ ni. Hmm. láyé olúgbọ́n adábòrùn méje a ò máa fiwé ròyìn láyé àrẹ̀sà adábòrùn mẹ́fà a ò máa fiwé ròyìn láyé ìfẹ̀yìn múra kíjì pa múra rán múra sanyán bàbá aṣọ àfọlẹ́ lórí pẹ́ẹ́lẹ̀ yìí ò dùn àfọlẹ́. wàá mọ̀ pé mo rí nǹkan tó bá wù ú. ẹjọ́ ló wá rò èyí olóhùn ẹ̀jẹ̀. Ọmọ́wùmí ibi ibi báyìí ló wà tó dẹ̀ ló máa tẹ̀lé mi lọ sóko lónìí kájọ lọ kẹ́gẹ̀ẹ́. àbẹ́ màá gbọ́ dákun bí bá ní adé gún bí bá sì ní adé ògún bàbá ta ló fẹ́ mú mi. ẹ bá ń bí o nígbà tí mo sì ní máa tẹ̀lé ọ oko tó o sì rí mi mi ò tẹ̀lé ọ lọmọ náà nù. Ah, ó lóun ò lọ ṣe dandan ni ṣé dandan ló fi ń tẹ̀lé yàn lọ ṣé bí torí ọ̀rẹ́ rẹ̀ àríkẹ́ táre ò yá ló ṣe mọ̀ ayín wá láti wá pè kán nù wá láti tẹ̀lé ẹ lọ sóko kó lọ. ẹ má máa yọ àríkẹ́. àríkẹ́ wo lẹ ń yọ̀nà ah, àríkẹ́ lẹ wá ń pọ́ bí ìjẹ̀bẹ̀ àkísà abẹ́ ẹ̀ wá gbà mí torí ọlọ́run àríkẹ́ oge rẹ̀ kàn pọ̀ nù àbàyè ní ọmọ ṣe èmi mọ dájú o èmi mọ rẹwà o àbẹ́ ẹ̀wà rí mi yóò wá mọ̀ ṣe bíi pọ́ùn nìkan lòún dájú nù àbàyè yóò wá mọ̀ so so. ọkùnrin mẹ́fà yóò mọ̀ kulẹ̀ lórí bóyá ọkùnrin kan lọ́sẹ̀ tíyẹn kàn léèmọ̀ olórí ibu ara rẹ̀ opó tó kú opó tó kú sórí ìdùbúlẹ̀ àìsàn. sọ̀rọ̀ ni wọ́n wá sọ lẹ́nu yìí. kí wàá mo sọ tí ọba sọ̀rọ̀. àmọ́lẹ̀ tí ò mọ́ lọ́la o ó lè kàn wọ ó sì lè jẹ́wọ́ náà ni ó kàn ire o. ìwọ ni ọkàn ìwọ lórí ibú ọkàn kó o tó rí mọ̀gìdìmọ̀gìdì bí ẹrù olè ìwọ kìíní rádaràda ìwọ lórí ibú wèrè. ó ní rádaràda kìíní mo mórógbó wà wọ́n ní móbì wà mo mà móbì wà mo mà mórógbó wà wọ́n ní móbì wà mo mà móbì wà gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n ní san pátápátá mo mà san ìwọ mà ti rọ́wọ́ mi ìmà rọ́wọ́ rẹ lára mi àní mo fẹ́ finú ṣoyún kí n fẹ̀yìn mi báyìí kí n fi gbọ́mọ pọn ṣàánú mi ò ṣe olúmọdì jẹ́ kémi náà rọmọ pè ránṣẹ́. olùmọ̀bí lẹ́dàbí. àṣẹ wòwò arábìnrin mi àdúrà rẹ ti gbà kọ́ ọmọ ọjọ́ kọ́ ọmọ ọyọ̀ ló kù hmm. sọ̀rọ̀ sọ̀lúmọdé kò ní ní fúnni lọ́mọ tí a ò ní rí gbẹ́jọ́ ọmọ àgbéyè ọmọ àpèránṣẹ́ òun ni mo ń fúnyàn mọ̀rẹ́lé. ṣé bàbá o òṣèlúmọdì ṣàánú mi o jẹ́mi náà rọ́mọ ọ̀pẹ̀ ránṣẹ́ o bámọ̀ dùn o ṣẹ̀dá mi. ìyá àríkẹ́ àdúrà tẹ́lẹ̀ kó o mọ̀ tó kó o mọ̀ yọ̀ lókù gẹ́gẹ́ bó ti mọ̀ pé èmi ni àṣekágbá ètùtù èní ni ọjọ́ kẹta èyí ló pé hmm. wọ́n ní ká ṣe bó ti yá ṣe kó lè bàa bó ti yóò rí. Hmm. ìyá àríkẹ́ ngbà wọ́n yọ dànù hmm. tó bá délé kó o mú kàárín rẹ kó o fi tọ́ sọ́mọ náà gbogbo ara kó o wá fi pa á lára ọṣẹ tí mo fún ọ kó o wá fi wẹ̀ fún àdúrà ti gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ. <laughs> Mm-hmm. má báyà ilẹ̀ kú òrìṣà má báyà ilẹ̀ kú. Èmọ̀ ń bá lè rí ọ̀tá ní tàbí fún lágbára ọlọ́run gbogbo tó ń gbà ló máa bá mi mú lórí àṣẹ wàhálà tèmi náà lè já sásán lórí àríkẹ́ ó ti tó ọmọ ó ti tó. ìyá mi jésù ikán máa mímí mi lọ. àríkẹ́ kò dáa má sọ bí òjé sọ̀rọ̀ yìí àti sọ́ọ̀tì ní kò fọkàn mi àdìgẹ́ ó ti tó ara mi Ẹlẹ́dàá bàbá rẹ̀ yìí sọ̀rọ̀, ó máa ń gbádùn rẹ̀ dáadáa sani mo ṣẹ́gun. èmọ̀ ńlá lè yí yóò ta ní káwí fún. tó wàá fẹ́ fi fi ọmọ mú. èmọ̀ ńlá ah, lè yí yóò ta ní káwí fún. ẹ ṣàánú mi lórí àròsọ yìí. ọmọ ni yóò jogún o. aṣọ yìí tí mo rà èmọ̀ ń lálẹ́ yìí ó ta ní káwí fún. èmọ̀ ń lálẹ́ yìí ó ta ní káwí fún. ẹ dúró ná ṣé ìṣepẹ́ mọ̀ ń lálàá o. èmọ̀ ń lálẹ́ yìí ó ta ní káwí fún. ẹ dákun kí lọ́ba yìí ń fi mí pè náà kí làwọn kinní burúkú yìí fi mí pè náà èmi ó o òjòjò ń ṣe ọmọ ọ̀wọ̀fà wọn ló gbèsè ẹ̀dẹ́ ó dórí ọmọ olówó wọn ní kó rọ́jú kó fata sẹ́nu kí wọ́n wá pẹ̀tù sẹ́mi nu kémi ó fọwọ́ wọ́nú kí n má bínú wọ́n pa ògùn náà kan ṣoṣo tèmi wọ́n mú wọ́n ti bọ omi wọ́n wá ní kémi ó má bínú. <laughs> bí ṣe dìjà rèé o. bí ṣe dìjà rèé o ìjẹ́ ká ẹ̀ lù nílùú pé bólóńgbò mi bá sùn bí ọ̀lẹ kò bẹ̀rù já ẹni tí ọ̀rà yóò mọ̀ sánú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o èmi mo sọ bẹ́ẹ̀ fún un. ńlá lèyí ó ta ní ká wí fún. èmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èmọ̀ ńlá lèyí ó ta ní. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. àbí amọ̀ bọ̀jà gbọ́ ọ̀rọ̀ gbọ́rọ̀ ó kú ọ̀rọ̀ ọmọ. elégbà ó kù jẹ́ kó o jèrè ọmọ ò ní fojú sunkún ọmọ Wọn ní ọ̀nà ò ní jìn títí kó kọjá òrèré ohun tójú bá sì rí rí nìkan báyìí ní í dá omi ò gbogbo ohun tó wé lọ́wọ́ yìí ewé tó ń já káàkiri kò lè òfo ní ọjọ́ kejì ọjà. ah bàbá ó tún ṣèjú eléyìí fún mi ni mo ní mo kí ni mo lè ṣe. ó dáa ní tó ṣe kù ní tó ṣe ni wípé ó lọ sí abúlé tó ń pè ní abúlé ajílété nígbà tó o bá débẹ̀ ó fi wẹ́lọ̀ kó o ní òun béèrè awo kan tó ń pè ní awo alébi oṣù tó o bá ti fojú kàn ṣàlàyé gbogbo òṣòro rẹ fún un òkè òṣòro rẹ ó di pẹ̀tẹ́lẹ̀. abúlé ajílété àwálé bí oṣù. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. ìlú ajílẹ̀ tẹ́. lọ́dọ̀ àwa níbi ìṣó ṣe lóòótọ́ ni. ọ̀pọ̀ lóòótọ́ ni kí ni alákọ̀ọ́nà ọ̀la. lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. èèmọ̀ ńlá lèyí ó ta ní ká wí fún. èèmọ̀ ńlá lèyí ta ní ká sọ fún. ojúkọ ìpa ojúkọ èrè ẹ wò ọmọ tẹ ń wọlé kò síbi tí mi ti gbé dẹ́ta o pàbó ní gbogbo ẹ̀já fẹ́ ṣàánú mi. ìyá àríkẹ́ kò síbi tẹ̀ tí gbé àríkẹ́ ibi tẹ̀ tí gbé dé wà o torí ẹ̀ tí gbé délé àwọ̀ alẹ́ bí oṣù àmọ́ o ní ìsìn tẹ́tí wá gbedele ọwọ́ alẹ́ bí oṣù ah, ọ̀rọ̀ yìí ti dayọ̀ wẹ́rẹ́ ni ìyá àbíyè. ọmọ igun orí àkó. tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni yánbí lójú ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀. tapọ́tapọ́ lẹ́yìn dẹ́rù ogun bá ní. ogun ló burú ilẹ̀ sóde lépé ogun ló burú ilẹ̀ sọ òpera wọn ló kọ ìyánbí lójú ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀. ọmọ ò lábàá rúbọ kó àparò rúbọ. ó ṣe wọn ọmọ ọmọ ṣe. àṣẹ ọkàn rẹ ó balẹ̀ o tó o bá ti ń ta yóò mọ̀ dé ni. tó àwọn alẹ́bí oṣù ẹ kúkú mọ̀ pálábóyún bẹ lọ́ọ̀dẹ̀ mi ṣe rọ̀bí lọ́wọ́ ẹjẹ́ mi ó tètè máa lọ kí n yára lọ gba iṣẹ́ táwọn ọmọ yín tí wọ́n bá mi ṣe lọ́wọ́ ló ṣeé ṣe o ká lọ wò ìwà o yóò ju ọṣẹ rí. àgbòhun ìyá àgbọ̀tọ̀mọ pẹ̀lú. arábìnrin yìí àárẹ̀ ń ṣe ọmọ ìyá mi. Ah ẹ sì lẹ ti gbé e káàkiri ṣé ah. o nígbàgbọ́ ah, ah. yóò gbàdúrà. ajẹrẹ ayé o ajẹrẹ ayé o ìbá kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbá gọ́nigọ́ni awo ọ̀sán gangan ìbá kòkò ṣùwì awo ọ̀gànjọ́ ìbá sáka awo òlu ọyẹ́ ìbá gìrì múlẹ̀ awo òde ìjẹ̀ṣà ìbọ̀nàbọ̀nà lónìkì àgùrẹ́ ìbá jagunmalè akáwọjọ ọ̀run ìbá alájà ń tiẹ̀lé awori ọ̀tá ìbá girigiri wo ìbá girigiri wo ìbá òrògbòǹdu tó pẹ́jọ ọ̀rọ̀ yàn wáyé ìbá ajẹ́rẹ́ ayé o ajẹ́rẹ́ ayé o níbikíbi tó o bá wà kò ń sáré tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ wá tó rántí ìjọ tó gbàgbọ́ lọ́wọ́ mi ó yá ọlọ́yà ń bọ́ yá ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lódì fọ́ọ̀mù kìnnìkìnnì jọ ti lọ rè báwọn ọlọ́jà wo ní bọ́ ó yá oníkẹrẹ jọkẹrẹ kọ́nílẹ̀kùn sílẹ̀kùn mẹ́rìndínlógún ní pèǹpéjú bí kan bá yege bẹ́ẹ̀ bọ́bọ̀ ìkákó ìyàwó ní mẹ́ni o báyìí báyìí lámàríà nírí báyìí báyìí. ibẹ̀ yẹn dùn ṣì ni mo fojoojúmọ́ ayé ìgbàdúrà kó kẹ́lẹ́dà mi ṣàánú èmi náà lórí àríkẹ́ kọ́lọ́run jẹ́ kí ṣe ẹ báyìí kó ṣojú èmi ẹ̀mí tèmi náà lọ́jọ́ yẹn báyìí kí n bá ń ró báyìí kí n máa tún kí n bá ń tún kí n máa ró kí n bá ń gbá ẹ ṣe o ẹ ṣe o. àṣẹ àṣẹ yóò jọ ṣojú ẹ̀mí àwa méjèèjì ni ẹ̀yìn ìyá àríkẹ́ bó láṣì wá péṣù ìbáyìí. péṣù bíi ti báwo ẹ ọ̀dà ẹja ṣe báyìí ah, ah. mm. ẹ̀yìn ẹgbẹ́lẹ̀ kẹ́ ẹ tún fi eléyìí náà mọ̀ kémi fọwọ́ mojì eléyìí òṣèwọ ah, ọkọ mi ọmọ tọdú wọn náà yá wa pin bá ìwọ gba ilé ìmọ̀ ìtọgbẹ. Àkàlà ṣé kó mọ̀ pé àgbà nígbà. Bàgbà bá tẹ̀ wà àgbà yàtọ̀ kẹ́ ṣé mi ò lè ra nǹkan fún yín. Ah. Ẹ ṣé mi lè fún yín ní nǹkan ni. Ntọ́ lè ṣe ni. Tí n bá wá ní ẹ máa kó mẹ́tẹ̀ẹ̀ta lọ ń kọ́. Àlẹ́ lè ṣe. Ẹ má jà ṣe lẹ́gbẹ́. ìwọ náà. Òṣèwọ̀ kan ni òṣèwọ̀ ìyá Mo ti ṣe o. Mo fẹ́ lọ rèé káwọn èèyàn jọ sójú kan. Àmọ́ kó má pẹ́. Wá gbọ́ o, Àríkẹ́. Tó bá ti wá kó ẹyin tán kó gbanú oko kejì bá mi mú ẹ̀fọ́ wa kó wá wọnú ìdèkó lórí pẹpẹ wàá rí ata mo gbé síbẹ̀ kó máa gbé bọ̀ má pẹ́ o. ọ̀fẹ́ má wàá gbàgbé pé kó gbé ata náà bọ̀. àríkẹ́ dákun wá ní. èmi ló wá jẹ́ tó wá filẹ̀ kẹ́ múròde sọ́rùn bọ́kọ̀ lọ lọ àbí ìyá àríkẹ́. Ah. <laughs> Bílé kan bá wá já, ó máa ṣukú pé ìyá rẹ̀ ó rà míì fún ọ. Ìyá àtọ̀kẹ́ kò ah, tiẹ̀ ah. gbọ́dọ̀ jà. Ilẹ̀kẹ̀ tẹ́ ń yìí ò gbọ́dọ̀ jà, kódà kò gbọ́dọ̀ sọnù lọ́rùn ẹ̀. Ah. Ẹ wo bí? Kò gbọ́dọ̀ jàbọ́ ní orúkọ kolokolo ta sọ pàápàá. ọrùn torí gbé gbá ara Ah. ó gbọ́dọ̀ jábọ́. àbájọ hmm. náà tó fi súré wá pè mí. ẹ̀yin náà rí i ah, ẹ rí i pé wàhálà mi dínkù ọlọ́run máa jẹ̀ nítorí wàhálà. ọ̀dà náà rìn wá o. Ah, eh. má pẹ́ kọ́ tó dé o. má pẹ́ wà àríkẹ́. ìyá àríkẹ́ jẹ́ kémi ò máa lọ lé kí n lè lọ fẹ̀gbẹ́ báyìí fẹ́ wá ṣe fẹ́ kó iṣu. à ń kò ṣáà ṣòkúta. Eh, eh, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ta kànlá. pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó ah, ṣeun mi o kú tọ́jú mi o ọmọ tọ́jú wọn náà. Hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọkọ mi àṣẹwù mi o kú tọ́jú mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. lórí ṣé ìdí àǹtògì sínú àrò ló ṣì wà ìgbà wo ló wá fẹ́ẹ́ bẹ̀ṣù lé náà nísìn téèyàn máa ṣẹ̀ṣẹ̀ jẹun. ìyá mi èmi ò mọ ṣéṣù omi ọkà wọn lèmi ṣètò rẹ̀. kí ni omi ọkà máa yí sọ omi ọkà jáde kó lọ múṣù ìyàwó tó wà nílé kó bẹ sórí iná fún mi tí mo ti bẹ̀ wọ́n ní kẹ̀tẹ̀ tí màá fi jẹ. Ah, ah. mo gbàgbé kí n sọ fún yín ni lánàá tẹ ẹ lóko ìyá àtọkẹ wá sí àyìn wọ́n sì rí sùn nù ilé wọ́n láwọn ò mú sùn èmi mi ìsìlẹ ní kán má mú wọn mú wọn ti mú sùn lọ ìyá mi. mi ìgbọ́ nǹkan tó sọ dáadáa ìyá àtọ̀kẹ́ wá àyìn ó rí sùn nù ilé ó wá nóun máa mú ó lè gbà lọ́wọ́ ẹ̀ ó ti wá mú sùn lọ báwo ni ìyá àtọ̀kẹ́ ṣe ń ṣe báyìí níṣu tó jẹ́ pọ́njọ fún wa níbi oníyàwó ni ó gba tiẹ̀ mo gba tèmi nígbà tó wá jẹ tiẹ̀ tán kí ládé tó wá mú tọ̀dọ̀ mi èmi ò fẹ́ kọ́ tíyà kò tẹ̀ ìyá mi ẹ wá jáde lé mọ́ yín lára báyìí. ṣé wá bá mi jà yín. gan burúkú ó wá bá yín jà ilé kọ́ ibi ni màá sọ̀rọ̀ mi kí gbogbo àwọn ará abúlé lè máa gbọ́ ah, alájẹtọ́ ni yín o. ìyàtọ̀ kẹ́rin pé oníjẹkújẹ ni oníjẹ nọ̀bì ni oníjẹ wọ̀mù ni alájẹmọ́bi ẹgbẹ́ ẹ̀gbẹ́gbà ni kí ló dé kí ló dé. èmi lọ rí. kí ló dé tẹ́ tó wá padà wálé tẹ́ wá gbé iṣu tèmi. ṣẹ́yìn ìgbà iṣu mi ti tán lé tí mo sì mọ̀ pé oníṣu lè rẹ̀ torí rẹ ni mo ṣe wá igbe ọ̀sá ni jẹ́ o ó pa mí. ó pẹ́ kébi ipa yín kú dànù. agbára dáradára níyàn ṣé ẹ mọ̀ pé jẹkújẹ wà ní oúnjẹ ẹ̀yin gangan gangan ló yẹ kó máa pè láláì mọ bí ẹgbẹ́ rẹ̀ gbà kí ló a bá lo òde náà ẹ máa máa ranjú kiri inú ni pé sẹ́rọ̀ kékeré náà máa fún sẹ́rọ̀ ọ̀la náà máa fún yín kí ló dé fi ṣe iná fóúnjẹ ṣépè fún yín ni. ìyá ìkan rẹ pọ̀ jù lórí kí a ní. kò ní dá fọ́rọ̀ tí mo ti sọ pàpà tí mi ti sọ̀rọ̀ rárá máa sọ̀rọ̀ kọjá bí tẹ́ ẹ̀ lérò. ẹ máa sọ fún yín ni. ẹ wo nǹkan tí mo wá sọ fún yín ni wípé sẹ́ẹ̀rì ṣù máa gbà ní ọwọ́ yín kò sẹ́ni tó lè ní kí má mi ìbá gbà ní ayé yìí máa gbà lọ́wọ́ yín lọ́rùn ẹ̀yin àgbà òṣèré adáradá yìí bó bá yá máa jó kiri bíi ẹ̀rí nǹkan tí mo tún máa ń bọ́ọ̀gbà gbajù láyé ọgbà jù náà ẹ̀dá kò ṣe wọ́n jẹ́ jù lọ́rùn ni. iṣu tó ṣe pé nígbà mo ṣèṣe ló ń dún yànmùyànmù sí mi lẹ́nu. ọlọ́run mi o ọmọ alálè ló débẹ̀ o èmi tí mo pàlè lé ọ̀nà mo wá mú nǹkan mi. Thank you. sí mi ń rí i pé mo gba tó jù iṣu lọ ẹkùn tíkù àti ilẹ̀kùn mẹ́ ká gbogbo rẹ̀ kú. Hmm, hmm, hmm, àríkẹ́ ní jẹ́ ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ dà. ìyá ara mi ti ń balẹ̀ àmọ́ ń ṣe mí bí òòyì ah, ìyá mi. àdìsẹ́ ọkàn balẹ̀ ṣé o rí àgbẹ̀ tí mo bá jìnnà tí mo bù fún ẹ tó o mú tí mo wá bù sínú omi tó o fi wẹ̀ kí á báyìí ló máa lọ o ti gbọ́ ọkọ mi ara ẹ̀ nì nǹkan tí mò sọ náà nì ń gbò bẹ̀rẹ̀ eré pápẹ́ làwọn ará ẹ̀ lánàá àríkẹ́ àríkẹ́ ìyá mi kò lè sí kankan ìyá mi kò lè sí nkankan èmi náà mọ̀ sọ pé kò ní sí kankan ṣe bóun ni fi yẹ kó wu tó dẹ̀ mà lébu ara ẹ̀ ṣàánú mi àríkẹ́ ó mọ̀ pé kò sẹ́ni kankan àfọ elédùá òrìn èmi nìkan yìí náà ni ṣé ó dìgbà tẹ́mi mi bá jábọ̀ àríkẹ́ ẹ ya a ẹ káàbọ̀ ẹ má pẹ́ o ẹ rè wá o fífi lọ́kàn balẹ̀ kí ló dé ó lè ní ìsìn ó ń ṣe bí ẹ ẹ. ẹ dákun ìyá wa ṣé ìyá yìí ní ilé bàbá ọdẹgbàrò. ibi ni ilé lẹ̀tọ̀ ibi ni ẹ ṣìnà rárá ilé gangan lẹ wá. ọdẹgbàrò ọkọ ibi ó wà ní ẹrú ọdẹgbàrò ti kú ní ìsìn sójú ilé lọ́dún kan. abálájọ náà mo wá wọn káàkiri títí dé ilébà ọdẹ ìgbà tí mi ò rí wọn ni mo ní kí n ṣalamí wọn wá dé àbàyè ìkòkò iná fi ṣe mí láàánú ni mo ní kí n dá padà fún wọn. ẹ ẹ yá ìkòkò lọ́wọ́ ọdẹ gbárù ọkọ mi ẹ wa ẹ ṣe. ìyá wa kí ni ó ṣe arábìnrin yìí báyìí. Ah, oh, arábìnrin ẹ rárá máa lọ bí tẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́ ara yín ṣé ẹ rí àgbàdo tọ́lọ́ ń dà sínú àgbàdà tèmi ó lè mí máa yàn ṣé ọmọ tó jókòó yìí àgbàna tèmi nìyẹn tí mo rẹ̀ fi gbà gẹ́gẹ́ bí àgbélébùú mi torí mi ò lè sọ pé pàtó àrùn tó ń ṣe nì bó bá ṣeré líjọ́ méjì ẹ wo bí a fi jọ márùn dùgbùlà ìtàn àwa wójú ètò ètò ẹ rárá máa lọ sí i ó fún mi. àìsàn yìí kò ní bẹ́ẹ̀ wò mọ́. ẹgbà kò sí nǹkan kan ẹgbà lọ́wọ́ mi ẹ fi fáwọn rẹ̀ ẹ má jẹ́ jábọ̀ kò fi gbọ́dọ̀ já títí ó fi pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bó bá ilé pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ikú yẹ̀ lórí rẹ̀. Hmm? ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣé pé ìlẹ̀kẹ̀ ni kólókóló fi aṣọ mọ́ ajá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ gbọ́dọ̀ sọnù bó bá tó apọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó lè bọ̀ ẹ ṣé mo dúpẹ́ o tó bá yàtọ̀ ìpẹ́ mu gbórí síbí gbórí síbí. ìyá ṣé bá dé dúró kí n fi sí lọ́rùn lójú wọn yá wa. àwa lóde òkú ṣàdédé ní mi ò rí bẹ́tẹ̀ lọ́wọ́ ọmọ ìmọ̀ mọ bó ṣe rin ni mọ bó ṣe sọnù. Ah! n tí mo wò rèé torí pé mo nírú ọmọ yìí lọ́wọ́ bójú ò bá sì ń ponú rẹ̀ gbogbo alágẹmọ lòjó gbọ́dọ̀ pa torí pé ò lẹ́mi ké sara bí n bá wo tiwa rẹ mú nìkẹ́ mọ́ gbé lọ àmọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ torí ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn ọmọ yìí kì ṣe ìlẹ̀kẹ̀ tó yẹ kó wọ́n lọ́rùn rẹ̀ àmọ́ bí i lẹ́mi ké sara ìlẹ̀kẹ̀ yìí ti padà sí bó tọrùn bókù lọ́dọ̀ ẹbọra olójòǹgbòdú tó ṣe táwọn tí wọ́n bá bọ̀ sí wọ́n wọ́n pè ní olómúyànmúyàn ọkọ. ibo tọrùn bókù níbẹ̀ o àfi tá a bá sì rí lẹ̀kẹ̀ tó torí ọ̀rọ̀ ti balẹ̀ ó dìtàn èwo ni ṣíṣe ṣíṣe náà ni wọ́n sọ fún ọ yìí ó lọ rè wá àwọn géńdé tí wọ́n san ogun ọ̀ wà kó wọn wá tó o bá kó wọn dé wọ́n sọ bí wọ́n ṣe rìnrìn yìí tí wọ́n fi dé igbó tọrùn bòkùn tí wọ́n lọ rè gbá ilẹ̀kẹ̀ yìí wá àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ dénú lóòótọ́ ó lọ rè wá wọkàn wá bó bá wá kó wọn dé ó rí i pé iṣẹ́ ó ṣe. ẹ̀yin ọmọdékùnrin yìí ó gbọ́ òní kú mọ́ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ka wí fún baba aláwo tí bá ń dífá ní ọmọ wulẹ̀ dífá mọ́ ẹja sọ fóníṣòògùn tí bá ń ṣòògùn ká ní ọmọ wulẹ̀ ṣòògùn mọ́ nítorí bẹ́sù bá tán lọ bó bá wo ewúrẹ́ kó wọ bó bá kó wọ àrèbábọ̀. gbogbo yín ilẹ̀ sílẹ̀ nífẹ̀ẹ́ àríkẹ́ àkókò tó tí wọ́n mọ̀ bóyá ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé àríkẹ́ ń bẹ lórí ìdìbúlẹ̀ àìsàn ọ̀nà kan ṣoṣo tó sì wà láti dóòlà ẹ̀mí rẹ̀ ni mo fẹ́ là lẹ́fún yín yìí ẹ wo igbó kan bẹ tí wọ́n ń pè ní igbó tọrùnbókun àǹjọ̀nú kan bẹ ń bẹ tí wọ́n ń pè ní olójó àwọn tí wọ́n bá mọ oríkì rẹ̀ dáadáa wọ́n á máa pè ní olómùyànmùyàn oko ìlẹ̀kẹ̀ kan bẹ lọ́wọ́ rẹ̀ ìlẹ̀kẹ̀ yìí lẹ́ lọ rèé gbà wá èèyàn tí ó ti gbà ń bá ń bẹ̀ onítọ̀hún ó múra ẹni tó bá lọ tó bá bọ̀ nù yín tó ìlẹ̀kẹ̀ yìí wá ńlá fà tẹ́lẹ̀ lọ́wọ́ tí ó sọkọ rẹ̀ ẹgbọ́n àbẹ́ ìdáhùn amúkẹ́ tó lọ náà ń wò ní dá yín dá èmi náà ròyìn lágbára ẹ di ọkùnrin ẹ dùn ó ẹgbẹ́ fìrì gbọ̀dí oníkò yìí kí n rí yín. Ah, bàbá ọkùnrin lẹ kí n sì ká ọkùnrin ni. ọkùnrin ni yín lóòótọ́ ẹ dúró bí ìkẹkùn awo ìkẹkùn awo. ọmọkùnrin yìí ẹ mọ̀ kó mọ̀ bẹ́ẹ̀. tẹ́gbọ́n rẹ̀ bá létí ibi àfi gbọ́rọ̀ wí fún wípé èmi ní kò gbọdọ̀ tẹ̀lé wọn tó bá tẹ̀lé wọn yóò padà kọrun ara rẹ̀ bókun bí wọ́n bá pẹ́ lọ wọn ò ní pẹ́ dé èmi mo wí bẹ́ẹ̀. ẹ̀yin bàbá gbogbo tẹ́ fi ń yé mi nísìnyí ni pé ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ ní igbó. n kò gbọ́dọ̀ lọ. Ah, ẹ̀gbọ́n mi ò ní lọ. kò gbọ́dọ̀ tẹ̀lé wọn. èmi sọ bẹ́ẹ̀ o bàbá tí ni o má lọ ò ní lọ. ẹ sí bàbá aládé wùwò aládé wùwò aládé wùwò orí kókún orí rogún mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjọ̀bọ̀ mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà rọ́gbọ́n ẹlẹ́ta òkò ìbá kùtùkùtù àwọn òwúrọ̀ ìbá gọ́rígọ́rí àwọn ọ̀sán gangan ìbá kùkù ṣùwì àwọn ọ̀gànjọ́ ìbá sákà àwọn òlú ọyẹ́ ìbá gìrì múlẹ̀ àwọn òde ìjẹ̀sà ìbọ̀nàbọ̀nà lóríṣi àgùrẹ́ ìbá jagunmalè akáwojọ ọ̀run ìbá alájà ti èlè àwọn èrè ọ̀tá ìbá gírígírí wo ìbá gírígírí wo ìbá rògbòǹdù tókùnrin di ọ̀rọ̀ yàn wáyé ìbá ọ̀fàfà àwọn wọn lè bìrà àgbàgbà hàn hàn nínú ẹ̀fọ́ ọlọ́yẹ ó gbogbo kan kó mọ̀ rẹ̀ rẹ̀ bá nìta bí bá ń bọ̀ bá mi ọ̀rùn mi rà bá mi fẹ́ náírà ìdágbà àbá ó fẹ́ náírà ìsọgbà ìmọ̀ràn ó ní báyìí gbogbo tó wuyé ṣe máa ṣe àbámọ́dẹ́kùn ní dá tiẹ̀ kó mọ́ ṣe èyí tí mo wí lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ torí bẹ́ẹ̀ yín iwájú bá gẹran tèrìgì àgbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ́lẹ̀ àdègùn kó pa títí kàṣà iṣẹ́ kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ọ̀dọ́rùn lè ife o ẹ̀ gbọ́ ẹ̀ tọ́ o. àṣẹ bàbá. àyíká kurukuru mi ti gbé ti jẹ́gbẹ́ ẹnìkan ò bá ṣe kíndìnkìn lọ́rùn ọbaṣá olódì fọ́fọ́mọ lẹ́yìn ọbàrìṣà jíjọ́ tí ń lọ rè gbé kìnnìkìnnì wojú kú nígbó tó yemẹtu igbó yemẹtu ọ̀bàrà ní kò sí ẹ̀ní bá wọn kúkú àjọkú. ó lè ti mẹ́sùrú àtìtú kú lójú amúkẹ́kẹ́ yẹn nìyàn kí lè fi nà kú lójú bàràbàrà ikú kan ò ní pa yín o. èyí tí mo wí lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ wọ etí sí wọn lónírú onírújọ́ èso ṣe wàdé oníyọ̀ oníyọ̀ yọ̀ àdágìdìgbà àdágìdìgbà ó wàdé olórìṣà olórìṣà ń jọ olórìṣà ń yọ̀ ìjọ bìjọ fún yín o ayọ̀ ó bàyọ̀. àṣẹ bàbá. <laughs> ó ní tá a bá mú mi lọ́wọ́ máa yọ bọ́rọ́ tẹ ẹ bá lẹ fẹ́ mú mi lẹ́sẹ̀ má jò wèrè àjòkun àjòkun àrè má bọ̀ tọ́nà fẹ́ mú yín lọ wọn ò tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọdọ̀ kán ẹ wojú ara yín dáadáa sọ́mà wípé ìwà ẹ̀fà òun ẹ̀fà ìwà ẹ̀fà ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fún ara wọn igbó tọrùn bokùn tẹ̀ ń lọ yìí ẹ ṣera yín lọ́kàn o ẹ mọ́ dalẹ̀ ara yín o níjọ́ tí ẹ já dalẹ̀ ló sùn lóòkè pẹ̀ ṣé ẹ mọ̀ wípé mo sọ pé tó bá lọ́ọ́re tó bá déere òun ni ó mòye yìí jẹ èyí túmọ̀ sí pé tó bá mú ìlẹ̀kẹ̀ yìí wá mo ní ó fẹ́ àwọn obìnrin tẹ̀ ń jà sí i o àmẹ́nikẹ́ni tó bá nílẹ̀kẹ̀ yìí láàrin yín ẹ gbà fún yí pé bá jagun máa lè akáwójọ òdi ọ̀run bó ti sàn lórí ẹ fìjà bẹ̀rẹ̀ o ẹ mọ́ fìjà parí rẹ̀ ẹgbẹ́ àbẹ̀dáhùn jáde ti ṣíwọlé onírú onírújọ ẹ dúró fìrìgbọ̀n bí oníkòyí ọyẹ ti mú ọyẹ ò sára ìrísẹ ìrì òsàmẹmẹ lókè akọ àparò ló gbé lórí sẹsẹsẹ lọtọfọ olófin ajíwèé níjọ tí lọ rè túnlé bàbá rẹ ṣe ẹ̀yin ọlọ láyọ̀ ẹ bọ lórí tata adé yìí tàbí ó bí oníkò yìí sáré ẹrẹ ìbejì ẹrẹ ìbejì ó dùn tútù jẹ àmẹ́ńtí jẹ ní kó múra òde tẹ̀lé ló jẹ múra dáadáa ó yá ẹ má sọ̀rọ̀ kó sàbí ẹ̀wò ọ̀gbọ̀n ọ̀nà lálákè ẹsẹ̀ mo dúpẹ́ mo dúpẹ́ fẹ́ òkú èmi ọwọ́ bí oṣù ni kúrakúta tó lóhùn wọn palẹ̀ ilẹ̀ ilẹ̀ ni ó pa kúrakúta èmi ni máa ṣáàgùn máa jáàgùn máa lóògùn máa dóògùn o ẹ̀rín mi ń jà kìí ẹ̀rín mi ń jà kìí. ẹ jẹ́ ká rántí nǹkan tí bàbá bá wa sọ o wípé aṣọ pàtó bẹ́ẹ̀ tó bá mórí délé òun ló máa múyè jẹ.

gbọ̀ngọ́ náà dúró de kú o gbọ̀ngọ́ náà dúró de kú. èyí ti tó fi rí bẹ́ẹ̀ mo fẹ́ kó sáré tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ wá níbi tó bá wà mo fẹ́ gbówó ẹnu rẹ. àwọn ọmọ yìí rè tani ń dùbù wọn yìí. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ pàdé ọ̀rọ̀ lọ́dọ̀ ìjẹ́ tí ọ̀rọ̀ pàdé ọ̀rọ̀ lọ́dọ̀ ìjẹ́ náà ni ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ mi tọ́rọ́tọ́rọ́ ìfarahàn ìgbà bí tẹ̀lé abojú lókè lókè ẹ̀yin tó ní ayé yìí mú ẹ̀yin tó nínú rẹ̀ yìí mú ẹ̀sán ìgbẹ́jẹ́ ẹ̀lọ́dọ̀dọ̀ bá wọn ẹ̀jú òtì wọn ẹ̀fún mọ́ wọn ẹ̀jẹ̀ wọn mọ̀ akáribìtì ti gbọ́dọ̀ ugbó sọ́rí akáribìtì lónìí wọn mú lọ́mú ọwọ́ ọ̀gá lọ́mú ọwọ́ ọ̀gá lọ́mú ọwọ́ ọ̀gá yí wọn mú bẹ́ẹ̀ ẹ̀dùn yẹ kí káfíńkì ọkọ̀ bá tiẹ̀ mọ̀ wíyà. ọ̀sánlẹ́gúnjò òru lọ́rọ̀ ń gbọ́nà ọ̀dẹ̀dẹ̀ ògbòrò ìta gbangba lọ́rọ̀ ti kẹ́ ẹ̀yin ò nílẹ̀ yìí sáré jẹjẹjẹjẹ ọlọ́mọ bá wọn ọlọ́mọ bá wọn ẹ̀dìrí ọmọ òjò kò sí ìdí ẹ̀wọ̀ ayé yóò yìí ọ̀pájúlá ọ̀pájúlá ọ̀pájúlájúlá ooo. sì ń gbẹ mí pẹ́ àpá. ṣòbó ló ráwọn bẹ́pẹ kan níbẹ̀ ìgbà yẹn. mo rí bẹ́pẹ lójú ọ̀nà. ẹ jẹ́ lọ kà oyè jẹ́ ká lọ jẹ́ ká lọ. ìwọ jókòó ó ti ṣe wàhálà pọ̀ ju jẹ́ ká wàá sáré lọ ká lọ mú bẹ́pẹ wá fún ẹ. jókòó jókòó ó ti ṣe wàhálà pọ̀ ju. fẹ́ kémi dọ́rẹ̀ ọkọ ìyàwó bẹ́ẹ̀ ó dénú mi ó dénú mi. ebi ọkọ ìyàwó. máa lọ máa já máa lọ. ọkọ àríkẹ́ ni. olóògùn. àríkẹ́ ìyàwó mi. ìyàfẹ́ mà ga. tó ń bẹ ní tẹ́ńbẹ́lẹ́ tí o dé. mo fi jíǹkì rẹ ọ̀rẹ́ mi. ètò àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá jọba á sì jẹba. kíwọ̀ jọba kémi jẹba. bàbá jọba jẹba. èmi náà dọ́kọ̀ ìyàwó nìyí àríkẹ́. ẹ àdìsá ọ̀rẹ́ mi. Ìwọ jẹba tí mo jẹba, kókó kókó kọ́, kókó. yóò wá máa ṣàyà lọ́dẹ. fún yín. ọ̀kẹ́. kúrò rè báyìí lẹ́nu kọ̀ọ̀kan yín máa gbà. ọ̀dẹ bíi ó jọ mí lójú. níwọ̀n ìbá ìgbà tí wọ̀gọ́ ti wá múnú mi dùn èmi gan kò wà ní báyìí nínú jẹ. lẹ́nìí kì í ṣe pa wá ṣèyàwó torí ìwọ ọdẹ́bí ṣì máa padà lọ sílé o máa la bá ìyá èmi àti ẹ mọ̀lẹ́bí àwa méjèèjì a máa jọ jókòó a máa wá mú ọjọ́ ìgbéyàwó torí lọ́jọ́ yẹn mo fẹ́ kó ládùn kó lárinrin hmm. kí n bá ti ń ṣe báyìí hmm. kí n máa ṣe báyìí kí n wá mú ilé kí n fi pọtì kí n fi ọ̀nà ro. ẹ wo gbogbo ilẹ̀ máa ṣàárẹ̀ ṣèyàwó. Ah! okun alààyè ni iná tẹ̀tẹ̀ dá elédùn ò jẹ́ kó jó o. ọwọ́ kì í kú lójú ọwọ́ ah. ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ ah. gbéralẹ̀ kọ́ dìde gbéralẹ̀ gbéralẹ̀ gbéralẹ̀. ọdẹ bí yìí àdìsá ah. ṣàlẹ̀ ṣàlẹ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣíra sókè ṣíra sókè. àdìsá ọdẹ bí yìí. ìyá wa kẹ́sì máa wo iṣẹ́ èṣù ni o ìfẹ́ àríkẹ́ ló kó sí lọ́kàn ló jẹ́ ń dàbí ọgbọ́n ẹ bá bẹ̀ wọ́n. Ah, ó débi ó débi pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ ah, torí obìnrin ó lè ṣerú eléyìí. ìrìn àtẹ̀yìntò. Ah, ẹ ẹ ládìsá ọdẹ bí yìí o. ẹni tún lọ. Thank you ó bá ti kú. ẹ̀mí gidi ti kú. ẹgbẹ́ fún ẹgbẹ́ fún ẹgbẹ́ jáde lágbè ẹgbẹ́ lágbè ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́